tọ́ ẹ eh, mo kí ẹ eh, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọmọ gíẹ̀sì ẹ eh, hmm, iṣẹ́ kan wà tí mo fẹ́ fi sílẹ̀ lónìí iṣẹ́ yìí ìyá kan pè mí ó ní. Oni wọ́n kórìíra òun ìkórìíra wà ní ara òun débi pé tí ọkùnrin bá ń gbé òun wọ́n máa ń gbé òun jùlẹ̀ ni lẹ́yìn náà tá bá tún ṣèlérí bóyá ẹnìkan ṣèlérí fóun pé òun ó fóun ní nǹkan kan kò ní múṣẹ promise and fail lẹ́nu kan ń dùn láàmú tún wà gbogbo ibi tí òun dé òun sì ti gbìyànjú gbìyànjú pé kò sí ìyàtọ̀ mo wá láti àná tí wọ́n ti pè mí ni mo ti ń wò pé ó yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀ pé ó yẹ kí n sọ̀rọ̀ lórí n tí wọ́n pè mí fún yìí pé ó yẹ kí n sọ̀rọ̀ lórí nǹkan tí wọ́n tí wọ́n pè mí fún yìí kí n lè fi nǹkan tó jẹ mọ́ sílẹ̀ mo máa ń sọ iṣẹ́ tí a bá fi sílẹ̀ kò ń ṣe pé bóyá sẹ́rí àwọn àgbàlagbà wọ́n máa ń sọ pé àìjúbà fòògùn sínú lọ sọ́run tó bá jẹ́ pé àwọn tí wọ́n fi sílẹ̀ tí wọ́n jogúnba tí wọ́n fi sílẹ̀ tó bá jẹ́ pé wọn ò fi sílẹ̀ ni kò ṣeé ṣe káwa má bà mo sì máa ń sọ ní bá fi sílẹ̀ sí orí channel wa àfipamọ́ ni o àfipamọ́ ni pé gbogbo ògbàkigbà tí a bá nílò rẹ̀ ká lè bá ń bẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ tí mo fẹ́ fi sílẹ̀ yìí àṣírí gidi ni o ó wà lọ́wọ́ àwọn àgbàlagbà káàkiri bẹ́ẹ̀ ni ó wà káàkiri ẹnìkan ò lè sọ pé iṣẹ́ yìí ò nìkan ló ń dá nìkan ní lọ́wọ́ kò pọ́síbù torí pé ó ọlọ́run pín ọgbọ́n kiri ni ọlọ́run pín ọgbọ́n káàkiri ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní ọmọ gíẹ̀sì tv a máa ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tó ti fẹ́ sọnù a máa ń wu jáde gbogbo ibi tó bá yẹ ká tojú bọ̀ <laughs> láti rí i wà náà ni a tojú bọ̀ àìkọrin ẹsẹ̀ hmm, bẹ́ẹ̀ ni a kì í kọ ìrìn ẹsẹ̀ láti rí i pé àwọn nǹkan yìí kò parun àwọn nǹkan kan wà tí a máa ń gbọ́ lásìkò ìgbà kan pé ó wà ó wà ó wà ó wà ó sì ẹnìkan pè mí mo ti sọ náà rí ẹnìkan pè mí pé sí akówà akówà táwọn wa fi ń kó oògùn wọ́n fi ń kó ẹran ní àwọn ọdẹ bẹẹni ni ọdẹ ni bàbá ti tèmi máa fi ń kó ẹran tó bá pa ẹran jọ ní rìsáàfù nígbà yẹn kan àwọn ọmọ wọ nílé sì kó ẹran yẹn yóò kó wa bá wọn nǹkan Yorùbá o. nǹkan ń bẹ ní ilẹ̀ Yorùbá àwọn tí wọ́n kàn ń lò nílòkulò àwọn ló dàbí ẹni pé ó fà á tí a fi ń wò pé bóyá kò sí nǹkan nílẹ̀ Yorùbá mọ́ ní tó fà á tí ò fi jẹ́ kí àwọn àgbàlagbà tí wọ́n fẹ́ finú hàn wá mọ́ ni àwọn tí wọ́n ń lò nílòkulò nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá o ṣe bí ilẹ̀ Yorùbá yìí náà ni ilẹ̀ Yorùbá yìí náà ni tí wọ́n ti ń bági sọ̀rọ̀ tí gi ó sì gbẹ mo rántí à ń lo oko ni bá a ṣe wá ń lo oko ejò kan wá wọ́ jáde láti ibi igi kan ó wọ́ jáde wíwọ́ jáde tó wọ́ jáde ah bí wọ́n ṣe bá ṣe rí ejò yìí la bá lé bàràbàràbàràbàràbàrà ó padà sídìí igi yẹn àbámọ́bi tó wọlé sí. Si níbi tá a ti ń sọ pé ibí náà ni ibí náà ni ni bàbá yìí náà bá wa ń bẹ̀ pé àwọn èèyàn ti ń sọ̀rọ̀ wọ́gi yìí pé ìjò kan wà ní kì í sáwà nìkan lákọ̀ọ́kọ́ sọ bàbá yìí ní tó bá fi rí bẹ́ẹ̀ pé bóyá ó mọ̀ gbàbọ̀dé irú nǹkan báyìí tí ó bá fi di ọ̀la kò gbọ́dọ̀ kú ewé kankan lórí ẹ̀ wọn àtọwọ́ bà kò mú nǹkan kan jáde wọn sínú báàgì pé káwọn mú nǹkan kan jáde wọ́n sọ̀rọ̀ ó lọ́rọ̀ tí wọ́n kọ́kọ́ sọ kí wọ́n tó wá sọ pé ìwọ igi o tí ó bá fi di ọ̀la kò gbọ́dọ̀ ku ewé kankan lórí ẹ̀ hmm. a ti gbàgbé nígbà tá à ń tó kó bọ̀ lálẹ́ ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ kejìlá rántí pé a sì wo igi yìí nígbà tá a débẹ̀ kò ku ewé kan ẹ rò pé bóyá igi ọ̀hún ti kú láti bí láti bí ọdún méjì ni pé igi yẹn ti kú nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá tí àwọn bàbá wa tí wọ́n ti gbé lọ. Hmm. ní ngbà tí bàbá tí bàbá wa tí wọ́n parí ilé ọ̀dọ̀ wọn ń gbà yẹn lọ́hùn tá a lọ bá wọn kó ẹrù mo jẹ́ kan lára àwọn tó lọ́ọ́ kó ẹrù lọ́jọ́ náà àwọn kankan wà tí mo bá tẹ́kẹ́ mọ̀ kébí kàn dánù nígbà yẹn pé ta ni ó máa ṣe kinní mo kàn dánù hmm. àwa dọ́dọ̀ bàbá wọ́n ní nǹkan báyìí nǹkan mo ní èmi mọ̀ ti dànù nǹkan báyìí nǹkan wọ́n ní ó kù nǹkan báyìí àwọn nǹkan báyìí tó wà nínú kinní wọ́n ní mo ti dànù wọ́n wò mí sùsùn wọ́n ní ẹ̀ ń tó dànù ìpàǹtí ni lójú ẹ o nígbà tó bá nílò rẹ̀ ó tọwọ́ bojú báyìí ò sì ní rómi àwàdà mo pè é torí mò ń gbẹ̀bí mò ń ṣe gbogbo ẹ̀ nígbà yẹn àwàdà ni mo pè é o tí n bá wá rántí nísìnyí ó máa ń dùn mí tí wọ́n ti jó láti 1960 kìíní kan tí wọ́n ti láti 1940 eh, kìíní kan láti 1930 eh, kìíní kan tí mo wá da gbogbo ẹ̀ tí mo dànù nígbà yẹn nítorí ẹ̀sìn tí mo gbà nígbà náà ó máa ń dùn mí tí mo bá rántí àìmọye ọ̀pọ̀lọpọ̀ wa nírú ẹ̀ ti ṣẹlẹ̀ sí o nǹkan kan wà tí mo sọnù ńgbà náà bàbá ní tí wọn kì í ṣe pé ti tọrọ ẹnu dádì wa nígbà náà àwọn abúlé tó yí wọn ká tí obìnrin bá ń lọ bí tó bá lágbára àwọn ni wọn wà gbé tí wọn wà gbé ìbáṣàgò kan òru wọn wà pé wọn pé lágbájá mọ̀ pé níbi báyìí ọ̀rẹ́ ó mọ̀ ń rọ bí kò mọ̀ ṣe kínní tó bá lọ operation wọn ó ṣe àfi tí wọn bá débẹ̀ tán bá débẹ̀ tán bá ti lo nǹkan yẹn fún irọ́ ni kò tún la operation lọ mọ́ Hmm. ọlọ́run ṣàánú àwa yorùbá púpọ̀ o ọlọ́run ṣàánú wa púpọ̀ ìkà ìwà burúkú inú wa òun ló ń jẹ́ kí àwọn nǹkan yìí fẹ́ máa tán nílẹ̀. ǹjẹ́ ẹ mọ̀ pé gbólóhùn wà tẹ́tí méjì ò gbọ́dọ̀ gbọ́ ní àwọn tó mọ ohun tẹ́tí méjì ò gbọ́dọ̀ gbọ́ tó yẹ pé gbogbo bá gbọ́ kò ní gbọ́ mí mọ́. ọlọ́run ó ṣàánú fún wa ṣá ìdí tèmi fi máa ń sọ nìyẹn pé gbogbo ẹ̀dákẹ́dà tó bá ń fi nǹkan lẹ̀ Yorùbá tó fi ń ṣe ọmọ Yorùbá ní jàǹbá irú wọn dalẹ̀ ni tó fi ń ṣe ọmọ Yorùbá ní jàǹbá láìṣẹ̀ ní o láìṣẹ̀ ní o kì í ṣe bí ẹni tó wá káyàn mọ́nú ilé o tó gbèrò láti pààyàn ṣàǹpẹ́ ní yàrá lògùn gbè ni tíyàn bá ní nǹkan tíyàn náà lè fi gba rẹ̀ lẹ̀ kò tí ì sí nǹkan tó burú ń bẹ̀ o torí ẹni tó gbèrò láti pa Yorùbá ẹgbẹ́ òun náà ti mọ̀ pé òun ti òun ti dálẹ̀ kọ́lọ́n kó ṣàánú fún wa kọ́lọ́n kó ṣàánú fún wa kí Ọlọ́run kó tún ṣàánú fún wa ọgbọ́n ń bẹ nínú àwọn bàbá tó lọ o ó dẹ̀ sì wà láàárín àwọn bàbá tó sì wà láyé ní ìsìn ìwọ tó bá láǹfààní láti ní àwọn àgbàlagbà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n gbọ́n ó jẹ́ tètè súnmọ́ wọn kó o gba nǹkan tó yẹ kó o gbà torí tí wọ́n bá lọ tán kó mọ̀ mọ̀ dùn ọ́ tán bá lọ tán kó mọ̀ mọ̀ dùn ọ́ ara àṣírí yìí ò bá ní kí wọ́n fi kórìíra kan yàn ìkórìíra kan fi kan yàn ara àwọn nǹkan lẹ yìí ò bá ní kí wọ́n fi òkúta kí wọ́n fi kan yàn ara nǹkan lẹ yìí ò bá ní kí wọ́n fi àìsàn kí wọ́n gbé síyàn lára bẹ́ẹ̀ ni ẹ máa wò pé àwọn nǹkan tó le tó le tó le tí ò dá ni mò ń dárúkọ bẹ́ẹ̀ ni ara nǹkan lẹ Yorùbá náà sì ni kí la lè fi mú kúrò ara nǹkan lẹ Yorùbá náà ni wọ́n léèyàn méjì ni òkè ń lójú oorun ẹni tí ó bàlùjẹ́ ò ní lójú oorun ẹni tí ó sì tún tí ó tún lùsè náà ò ní lójú oorun kọlọ́n kó má jẹ́ káyé mú wa káwa náà ká má kọjá ààyè wa kí Ọlọ́run dákun kó má jẹ́ kí ayé mú wa káwa náà ká má kọjá àyè wa mo máa ń sọ gbogbo ọmọ Yorùbá pátápátá tí n bá ti kí gbogbo ọmọ kóòtù òjíire tí mo kí tó sì dá mi lóhùn pé àjíbí tó sì dáhùn dáadáa olóògùn ni wọ́n torí pé nǹkan tá a jogún bá nílẹ̀ Yorùbá ni kò sẹ́ni tí wọ́n tún ilé ẹ̀ láti ìran karùn-ún síbi tá a wà yìí tí ìsolóògùn àwa lè má rìn nílànà rẹ̀ kí ló ayé fi wá sọ fún mi pé wọ̀nyí solóògùn olóògùn ni ọ ṣùgbọ́n tí táyé mọ̀ kẹ́hìndé ò mọ̀ tí kẹ́hìndé mọ̀ táyé pè mí pé àwọn nǹkan tẹ́ ń fi sílẹ̀ yìí nítorí mo máa ń sọ o tọ́pọ̀ tí ì gbọ́ tún gbọ́ ìwọ tó ò bá sí nílànà ṣègùn o ṣe babaláwo ṣe wòlíì o o ṣe oníṣègùn ìbílẹ̀ tó o tó wù ọ́ láti ṣe kọ́ lọ fún ẹni tó mọ̀ nípa ẹ̀ pé kó ṣe é mò ń ṣiṣẹ́ kan ní ó ti tó bí oṣù kan àbí sẹ́yìn tàbí kó jù bẹ́ẹ̀ lọ sẹ́yìn mi ò gún lórí iná mi ò ṣe kankan o kì í ṣe pé mo yorógùn títí mò ń gún o rárá o torí nǹkan yẹn tí ó fi jó tán ẹ̀ gbọ́dọ̀ sí wò tí ó fi jó tán ẹ̀ iná gílẹ̀ sì gbọ́dọ̀ fi jó mo sì ń jó èmi ń wá nǹkan míì káàkiri ń tèmi pé mo ti gbé nǹkan léná kò ju àárín wákàtí kan tí mo gbé léná lọ ìkòkò fúnra mi ni mo rà lọ́jà tuntun ni o ní apẹ ìkòkò ńlá ó sì yọ nídìí roboto sínú náà tó bá jẹ́ pé iṣẹ́ yẹn pé àkọ́kọ́ ṣe pé ìyìn ṣe rí ìní àbí kinní kan mo ti ṣe rí dáadáa ó sì yọ nídìí sínú sínú ná hmm. hmm, iṣẹ́ ìṣègùn ó gba ẹ̀kọ́ o ó gba ẹ̀kọ́ gidigidi eléyìí tí mo wá mú wá lónìí hmm, àṣì náà fún ẹ jẹ́ kí n sọ pé àṣírí jàre tí a fi ń wẹ ìkórìíra àbìlù yálà alẹ́ nìkan pé ẹni tí àìsàn ń ṣe tá a sì ti lo nǹkan sí lo nǹkan sí tí ò lọ tàbí ẹni tó jáde tí wọ́n sọ wípé ìdíwọ́ pé àwọn kan ló ń di lọ́wọ́ tí ò jẹ́ kó rọ́nà lọ àwọn nǹkan tí iṣẹ́ ìtò ṣiṣẹ́ fún bóyá wọ́n gbé òkúta léèyàn ẹ kò rọ́kọ fẹ́ ni kò sígbà tàbí wọ́n fi nǹkan kan kan yàn lágbára lọ́wọ́ Ọlọ́run ìwẹ̀ odò ni yóò wẹ̀ dànù pátápátá kí lẹ́ẹ̀ bá mi wá ẹ bá mi wá kànkàn tán bá fi wẹ̀ òkú kànkàn tán fi wẹ̀ òkú kànkàn ewé àtẹ̀gbò túdè ewé ọ̀dán ìkódẹ hmm. a lọ tá a bá lọ gbogbo ẹ̀ papọ̀ a tẹ̀ ní ọ̀sẹ̀ ìtura tá a bá ti tẹ̀ lọ́sẹ̀ ìtura mo fi iṣẹ́ yìí sílẹ̀ iṣẹ́ ẹ dákun mo bẹ̀ wá ní orúkọ ọlọ́run àwa tá a bá sí ní lánàá nǹkan ìbílẹ̀ ẹ má ká ṣe fúnra wa o iṣẹ́ tó le ni o ó lè wà lọ́wọ́ ẹ̀ kó mọ́ mọ̀ pé iṣẹ́ tó le ni iṣẹ́ tó le ni o mò ń sọ̀rọ̀ pẹ̀lú experience ni o iṣẹ́ tó le òun níṣẹ́ yìí o ìwọ tó o bá sí ní lánàá mọ̀ dán ó lè mú un lọ fún àwọn tí ó bọ̀ ọ́ ṣe kí wọ́n bọ́ ọ sí ẹlòó kí bá ṣe ọra kà á lẹ́hùn kò jù bẹ́ẹ̀ lọ síbi kankan lọ kankan ṣe kínní ni hmm. kó má jẹ́ pé o fẹ́ ṣẹ́gun ara ẹni kó má tún jẹ́ pé ogun tó tún wáá gbé yóò ju ti èyí tó wà lára tẹ́lẹ̀ lọ ó sàn ẹ má jẹ́ ká di babaláwo orí kínní ẹ má jẹ́ ká di oníṣègùn ìbílẹ̀ orí social media a wá gbàdúrà rẹ̀ sí i. gbìyàn bá rí pásìkò tó ń ìgbà tó ń lò yìí ò tẹ́ ń lọ́rùn pé owó ṣe wá sáfẹ́rẹ́ gbogbo ẹ̀ ṣe wá rí báyìí ò lè ṣe tí a bá ti tẹ̀ ẹ́ á wà kù lọ́sẹ̀ á lọ fi wẹ̀ lódò tó ń sàn á mọ̀ ní ojú owó kò pọ́n mi báyìí rí ní ìsàwò wọn lóde ìlara ìyàwó kan kò jẹ mí báyìí rí ní ìsàwò àgàlà oṣù bó bá ṣoṣo ló bá ń dí mi lọ́wọ́ bó bá sa láàsán alábìlù ẹlẹ́fùn ló pé òun ò dínà mọ́ mi ló ń dí mi lọ́wọ́ ifá lọ játewé tegbò túdè kó o fi tú mi sílẹ̀ nítorí <coughs> òjò tó rọ̀ tó paná iná kú òjò ló rọ̀ ló pa oòrùn oòrùn wọ̀ òjò kì í rọ̀ kó paná kó ìfá má jẹ́ máa ráyé paná ẹ̀ sọ́ọ̀ mi nítorí ẹbọ gbóná ọ̀sẹ̀ ìtura ó gbé bẹ́bọ tutù ọ̀sẹ̀ ìtura ó gbé ọ̀sẹ̀ ìtura ìwọ ló sìnkú èèmọ̀ wọlẹ̀ bámúbámú gbogbo ohunkóhun tí wọ́n bá ṣe sí èmi lágbájá èmi táyé ọmọ ọlọ́gbẹ́ ńlá ẹ̀fún ni èdì ni àṣàsí ni àṣe èrí ni ìkórìíra ni àṣe ìkójọ ni erubi oṣó erubi àjẹ́ ọ̀sẹ̀ ìtura bá mi sìnkú ẹ̀ wọlẹ̀ bámú bámú bámú bámú bá a sì máa pe gbólóhùn yẹn nìyẹn àá ṣàdúrà n tá a bá ń là kọjá àá ṣe àdúrà rẹ̀ <laughs> iná ni o ọmọ ò rárá iṣẹ́ tí mo fi sílẹ̀ yìí ó lè má jọ ọ́ lójú o bẹ́ẹ̀ ni ó lè má jọ ọ́ lójú ṣùgbọ́n mo fi sílẹ̀ tán pátápátá bí mo ṣe mọ̀ ni mo ṣe fi sílẹ̀ yìí o ó lè wà lọ́wọ́ títí ẹ kó jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mi ṣe mọ̀ tí mo ṣe ń lò òun lèmi ṣe fi sílẹ̀ yìí gbogbo ẹni tó bá wá sí ọlọ́run ó jẹ́ kó jẹ́ fún wọn kí ni mo máa ń sọ eh, láti gba ìyọ̀ǹda lórí àwọn iṣẹ́ tá à ń fi sílẹ̀ ọmọ díẹ̀ tv òun náà ní kẹ́ ẹ subscribe sí ẹ bá ti subscribe kẹ́ ẹ follow wa prince ọlọ́gbẹ́nlá adéwálé táíwò ní facebook ẹ follow wa zero eight zero six one four zero eight two five four o seven o eighty three ninety seven five one three ẹ mọ́ pè mí fún ìbéèrè ẹ dákun ẹ mọ́ pè wá tẹ́ ẹ bá ní ìbéèrè kan àbí méjì ẹ ẹ send message ní whatsapp àá reply yín tẹ́ ẹ bá ti message wa ní whatsapp a reply yín ẹ mọ́ pè wá tó bá jẹ́ pé ẹ bá ní ìbéèrè ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ní whatsapp a reply yín tá a bá ti rí bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ o hmm, iṣẹ́ ni tó bá ti jẹ́ pé gbogbo àwọn nǹkan tó o lò tó dájú ni èèyàn ní ìwẹ̀ kó má rí iṣẹ́ ntọ́kàn mi yọ̀ǹda ni mo yọ̀ǹda yìí tá a bá wẹ̀ tán onísàárà tá a máa ṣe ṣùgbọ́n léyìí tí ọkàn mi yọ̀ǹda òní mo yọ̀ǹda yìí tẹ́nìyẹn bá ti wẹ̀ tán yóò lọ ṣe sàárà ọlọ́run ó gbàdúrà wa àdúrà wa ó gbà èmi fi pamọ́ ni o nítorí ọjọ́ iwájú ìwọ tó bá hàn kó lè wúlò fún ọ tó ń la ìmọ̀ ìpèníjà kan kọjá. Hmm ó dà ọlọ́run ó gbàdúrà wa mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o gbogbo ẹ̀yin ọmọ GSC fans club mo kí yín a kú múra ọdún o ọdún ayọ̀ láàṣẹ ọdún ó yàgò fún wa yóò bá wa láyé yóò bá wa láyè yóò bá wa láyè ọdún léyà ni o ẹ̀ẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run wọn à ní fẹ́ lòmíì ṣe mí wọn à ní fẹ́ lòmíì ṣe yín mo sọ̀rọ̀ nípa akó ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ ẹni tó pè mí ni lórí àwọn iṣẹ́ kan ìdí tí mo ṣe fi iṣẹ́ yìí sílẹ̀ nìyẹn ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ iṣẹ́ tó dáa ni ẹ mọ̀ wá jẹ́ ká gbàgbé o ẹ mọ̀ jẹ́ ká gbàgbé wípé bíbélì ní ká máa gbàdúrà láì sinmi kò sọ pé tá a bá ti gbálẹ̀ kan ká dúró ìwọ níwọ̀ ti gbìyànjú gbìyànjú kìnnìkan kìnnìkan ló wá dúró hmm, àánú ẹ̀ ò ṣe mí ìgbìyànjú sì ń tẹ̀ ni o kò dúró àyàfi tó o bá ti dúró pé ò ní jẹun mọ́ ò fẹ́ ní lárí mọ́ ò fẹ́ ní lọ síwájú mọ́ kò dúró okay ṣé ti Túndé tó ń wò àbí ti Ìdòwú tó ń wò àbí ti Táyé tó ń wò pé nǹkan ń dùn fún pé wọn àdẹ lóhùn kankan ìwọ náà wàá wò pé bóyá kínní ọ̀rẹ́ mi ò tan rẹ̀ jẹ ni o torí pé ọ̀nà tí Táyé ó tọ̀ tóun ó ẹlòmí ọ̀nà tó yẹ kó tọ̀ ló ti ń tọ̀ nǹkan ó sì máa dùn fún ó wà máa fi tiẹ̀ kọ́pì ti tiẹ̀ kò rí bẹ́ẹ̀ o mo ti sọ nínú àwọn fídíò mi dáadáa òbí ẹlòmíín ti ra oko ó ti sanko ó ti kọbè ó ti gbin nǹkan sí i even ó tó kó máa kéré ńlọ lọ ọmọ kàndé ó kàn kéré ni ìwọ tó bí tiẹ̀ ò tí ì ra nǹkan tí ò roko tí ò sanko tí ò kọlẹ̀ tí ò gbin nǹkan sí i ó wà máa fi ti tiẹ̀ kọ́pì ti tiẹ̀ kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ má jẹ́ kí n parọ́ fún ọ kò rí bẹ́ẹ̀ o o gbọ́dọ̀ múra gírí bó bá ṣe ń gbìyànjú eléyìí ó tún máa gbìyànjú eléyìí ó tún máa gbìyànjú eléyìí ó tún máa gbìyànjú eléyìí ẹlòmíà ní gbogbo gbìyànjú tóun ṣe òun ò ríṣẹ́ ó kọ́lé gbogbo gbìyànjú tóun ṣe òun ò ríṣẹ́ ó ra mọ́tò ó ń lo mọ́tò gbogbo gbìyànjú tóun ṣe òun ò ríṣẹ́ ń tọ́mọ ń léèwé ẹ dákun hmm, àánú ẹ ṣe mí pa ìgbìyànjú tì láàrin ọdún méjì kó o wo kó jẹ́ kí àwọn nǹkan tó ti jẹ sára kó ṣiṣẹ́ lọ́lẹ̀ kó wá wo bí nǹkan ṣe máa rí fún ẹ àánú ẹ ò ṣe mí ọlọ́run ò kájò o sì máa gbìyànjú lọ́ni ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tí ìgbìyànjú ẹ tí ó papọ̀ mọ́ sábàbí ẹ ah yóò wá dàbí ẹni pé wọ́n nìkan ló máa ń ṣe jù ògo yẹn ó wà á búyọ gbogbo nǹkan táwa tún wá ń ṣe ẹ má jẹ́ ká fàdúrà sílẹ̀ o nínú gbólóhùn tí mo tí mo kà sílẹ̀ nísìnyí kí ni mo láṣe àṣàdúà ó túmọ̀ sí pé àdúà ó ṣe kókó ẹ má jẹ́ ká fi àdúà sílẹ̀ o àti sàárà ní ṣíṣe nígbà míì nígbà míì sàárà lásán ó ṣẹ́gun ogun tó ń jàyàn bọ̀tẹ̀ yín o mọ̀ ọlọ́run ó gbàdúrà wa mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o mo kí orí adé bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin lóyè lóyè mo kí yín ẹ̀yin bàbá mi ẹ̀yin tí ẹ̀ ń ṣe alátìlẹyìn wa fún ọmọ Giesi TV ọlọ́run elédùnmarè ni ọba alátìlẹyìn àgbà ọba tó ti ń bẹ kí bẹbẹ tó mọ bẹ ọba tí ó tún mọ bẹ ńgbà tí bẹbẹ ọba tún bẹ mọ ní ká máa lọ kò séwu ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa ẹni ká máa lọ ẹni kò séwu kò ní séwu fún wa lágbára lọ́wọ́ elédùnmarè ọba ikọ́ ìkọ́ bálá ikọ́ ìkọ́ ọmọ ejò lẹ́sẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run àwa la máa wá ni ẹ máa bá ọmọ Giesi TV ẹ bá wa subscribe sí ẹ bá wa share ẹ ẹ bá wa like ẹ bá wa comment prince ọlọ́gbẹ́nlá adéwálé táíwò ní péjì wa ní facebook ọmọ gẹ̀ẹ́sì tv náà péjì wa ní ní facebook ẹ bá wa hmm, ẹ follow wa ẹ follow wa mo fi ń dá yín lójú pé àwọn nǹkan tí a mọ̀ mú wá bàbá kan láti ìlú òkè ilẹ̀ òkèèrè tí wọn kì í ṣe nàìjíríà wọn ní iṣẹ́ mi kan àwọn gbìyànjú ẹ̀ wá ju àwọn lójú pé báwo ló ṣe rí báyìí ọ̀rẹ́ bá fẹ́ ìbùrànṣẹ́ sí mi gbáǹs pé ẹ̀tọ́ ti tèmi ni bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín hmm, mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ kì í sáwọn nìkan o wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ pé àwọn ṣiṣẹ́ yìí orí báyìí mo dúpẹ́ o mo dúpẹ́ pé ẹ mọ̀ lóore hmm, pé ẹ mọ̀ pé kíní yìí ó wúlò ẹ ṣe ẹ sì bá bẹ́ẹ̀ ẹ sì ṣe ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ gbàgbé ibi tó ti jáde bẹ́ẹ̀ lèmi náà dúpẹ́ lọ́wọ́ àwọn tí mo gbà lọ́wọ́ wọn pé ẹ ṣe o mo bá bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ń bá mi fàṣẹ sí hmm, ọba àìkú àìsá àìdìbàjẹ́ ọba àdàgbà mọ́ pààrọ̀ òye ọba tí ń fagbára gbàgbára lọ́wọ́ alágbára tó ń fagbára nínú lára bàbá tí wọ́n ní hmm, ẹ̀rín bàbá náà pàmí bàbá ní àwọn ti gbìyànjú gbìyànjú nǹkan nǹkan igbá wo pé ọkùnrin yẹn sáà ní òun ni ah, bàbá ọlọ́run ní kẹ́ ẹ bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ fúnra rẹ̀ fúnra rẹ̀ ni ló pe bàbá yìí pé bàbá wá wá máa ṣiṣẹ́ ẹ lọ ọlọ́run tóbi lọ́ba ọmọ díẹ̀ fans club mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ elédùnmarè ọba ọba tó ń tú ọba tó ń dè ọba tó ń fi gbígbàdúrà sínú àwọn àṣírí tí à ń fi sílẹ̀ mo dúpẹ́ o mo mọ̀ lóore ẹ̀yin ìyá mo dúpẹ́ afẹ́gẹ́gẹ́ níyẹ̀ ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọn ọmọdé ìbàgbàlagbà ìbóyúnú ìbàṣẹ́ẹ̀dí ẹ jẹ́ kí o máa kí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kó máa jẹ́ bẹ́ẹ̀ ẹ bá wa fi àṣẹ sí n tá a bá tú ẹ bá wa tú n tá a bá dè kí ẹ bá wa dé mo dúpẹ́ o tọ́ a tún máa tún fi èyí ṣe lọ kí ọlọ́run elédùnmarè kó fún wa ní ẹ̀mí gígùn kó dá ẹ̀mí wa sí títí di ìgbà tí a tún padà wá sórí ètò ọmọ díẹ̀ sí Aba and Cosmetics Production a ní àwọn àgbo lóríṣiríṣi hmm, àgbo tí àìlèṣe déédéé ni àgbo ẹ̀ wà àgúnmu ẹ̀ wà hmm. tí obìnrin tí ò rí nǹkan oṣù ẹ̀ mọ́ àgbo ẹ̀ wà a ní àwọn ọṣẹ ìyọnú tá a ti ṣe sí inú ke ẹgbẹ̀rún márùn márùn òun là ń tà á ní inú ke a ní lọ́fíńdà tá à ń tà ní six six thousand a ní eléyìí tí owó ẹ̀ pọ̀ tó gara gan hmm. lọ́fíńdà àánú tó jẹ́ fifty thousand ó wà o bẹ́ẹ̀ ni lọ́fíńdà àánú tó jẹ́ fifty thousand abẹ́là wà tí ó jẹ́ abẹ́là àánú tó jẹ́ pé ẹni tó bá ń lọ síbi iṣẹ́ tó bá jí làárọ̀ á tàn á kàn fara gba kíní ẹ̀ sára láti iléeṣẹ́ ọmọ gsc aba and cosmetics production náà ní gbogbo ẹ̀ ẹ kàn sí wa kò síbi tẹ́ ẹ wà tí a ní fi ránṣẹ́ sí yín ṣùgbọ́n ẹ̀yin